àwọn ènìyàn gbẹdọ o. gbẹdọ. ilé tó wà yà wà kí. ẹmọ ẹgbà tó wà. ọrì wà ọrì wà ní ọrì wà ní ẹwà náà ti. wáyé. No, no. No. Oh, give me my go ahead.

Obaru Eva Kadekato Ewano, Roland Ekoy, and um, Jade Obaoyi. Eh, Igobazo Ware na Oyi, Otono Fureno, my Gwalo Yaga, my Gwaligi. But ya na Eva na do show ligi lava. Then I will not yen ọ na Eh, Friday Obaoyi onodo mwenyama hu ewo no de weye ana iwe ama e oka ofigwa bazowa alewa we seba ona we are head of uh, the, the, the traditional head eh uh, ejena ni eka isloko ona dio iko habudo

so ma win my quay ọ̀rẹ́lẹ́wà yẹn ṣe wá òtẹ́mọ̀ ni ẹ̀yà gbọ́bọ̀lẹ̀ yìí ni à fifteen hectares fifteen thousand hectares of land ẹ̀yọ́ yẹgbẹ́ ọbẹ̀lẹ̀ yìí màá náà wẹ̀ ẹ́ o màá pé ẹ bá wọn náà mú gbé bá màá yára ìwà yìí lọ́bà wọn náà ọ̀nà mímọ́ àfàwọ̀ bọ̀ ẹ́ àlẹ́ òsèré àlẹ́ ọzọ wayari gbagbo anyị ndị bụ eri afere ndị mma wee eri ọba ndị ọba wata ya gbogbo ndị wata ya ebe awa gwata awe rumo ya ọba yo akariba yo wiriba oyiriba ni oyiriba eh ibin wa gme n'ọkan náà wà. ọ̀rọ̀ màríyé ni ànàwá. màríyé ni ànàwá àkàwé fi arúgbó ẹ̀kọ́. cso. wàyí mo lè dọ́ mi rẹ̀. ilé náà dá nípa. ọmọ ìrọ̀. cso bò. ọgbẹ́ cso. ọmọ ìrọ̀ pàdé. àmà na ami ebe ni ni mi buhari eyi mu ẹ ẹ ma wo ma ju buhari ọmọ náà bá ọ ìrìn àdúgbò àwọn ìwà àdáàmì ìwú wà ní bílù wà dá kèmí náà rébé ọ wà ní ìyà ọba ìwọ ọrùn mi yá yọtafo yọka wẹgẹrẹ nìmi ayé hẹ ọ ayé ọ àìtánẹ nìmi ayé hẹ náà gbódà yọ ọ kankan ní ká wá yá rẹ̀. ọba àkọ́kọ́ ọba pé. ọba tí ẹ wọ ní ká ọ ọgbìmọ̀ àwa hàn mọ́ hmm. wàrẹ́ àrítọ́nà náà nìyà wàgbẹ́dọ̀ wàrẹ́ gbìnà wàrẹ́ gbìnà wàrẹ́ àdúzìrà wàrẹ́ ìfọ̀bázọ̀wà wa ni hɛn nɔ yiri ya fɛ wa ye wa guan de wa ye tse nɔru wa hɛn nɛ ɔmɔnu ba ma la mi yɛ wa hɛn wa ye zegbe hɛn ɛdeɛ wasɛ ɛdeɛ wasɛ kura so fiɲɛ wa ye fiɲɛ ɛɛ n'a ma n'a ye fiɲɛ wo fa ɛdeɛ wa ye a fiɲɛ wa ye fiɲɛ wo ye sɛ ɔn ebuya wa ɛɛ a dɛbo yi n'o ba kuma ayi ayi a b'o a b'o nɔfɛ a b'o ɛɛ wa ka te nɔ do wa ɲɛ wa kaa na a bɛ gɛrɛ ɔn wa ye gbɛ. a gbọ́ àlọ́ kan ọ̀rẹ́ wo ni o wee ta ọba àtọpẹrẹ ọba àtọpẹrẹ aláṣọ gbẹ má gbà lọ kò má gbà lọ mú bọ má gbà lọ wọ́n ṣe wáyọ̀ orí ìwọ̀n ìwọ̀n yọ̀. ó bá mi wà á ṣe Joseph Agbavon. Joseph Agbavon ọmọ agbẹ́yìn ni níbi ọ̀rẹ́ bẹ̀ bá. Joseph Agbavon wọ́n múnú náà gbọ́n. wọ́n múnú náà gbọ́n ni ọkì ní mẹ́rẹ̀ẹ́bẹ̀ ọ̀zùpọ̀ kì í ọmọkẹ́wà. ọ̀zùpọ̀ kì í ọmọkẹ́wà. ọ̀zùpọ̀ kì í ọmọkẹ́wà. So you want my name, yes, eh, Chief Stanley Morigi Obanwe. Ese, Benin. Huh? Ese, Ese, Ese, Ese, Ese, Ese, Ese, Ese, Ese, Ese, Ese, Ese, Ese, Ese, SPRO Obìnrin. Wọ́n ókè o. Wàpọ̀ wá oh, oh. wàá rí àárín ọ̀gbìn. Wàpọ̀ bá mi wàpọ̀ bá mi wàpọ̀ bá mi. Wọ́n bá mi. Bolsa. Vamos. Vamos, Bolsa. Ei. Eh, Roland Ehoy and, eh, and eh, ah. Friday Obawi over our farmland. The Roland said we should give him a portion of land measuring 50,000 50 hectares 50,000 hectares 50,000 hectares of land and we refuse we say we don't have such land because that is where our children farm from there we eat So we cannot give such things. He said, no, this is a matter for the palace, that uh, we are very lucky that the palace will be responsible for the company that is coming to to that to, to our land. We say no. It's okay. If we say no, we do everything possible to put somebody to head to head us to head your to head your don't What am I trying to say is that uh, there was one man called Friday Obaoye. He, he was and he is Okao of Siloko domain. Then it was the same man now. Mm, he, prior, he, he, he just conspired with him mm. to bring him out, to impose him on us. Yeah. He made him at the uh, Okao of Igobazowa and traditional head. We now say, how can this one happen? Every attempt to make to reach the Omonoba, he failed. Since then, because the man blocked the way. And apart from that one, there was a time sometime between October, between uh, um, um, um, August and October last year. We pay homage to the palace, to our royal father. This thing we are taking from us normally. Then he sent a message through us to Odonwe, gave us one bottle of uh, uh um, um, four bottle of uh, no four one bottle of uh, hot four, bottle of uh, cola nut cola nut then she give to Odonwe okay. to serve uh, his, uh, the, the, the shrine there for which job. we did. Then along the line, we were about three kilometers to Igobazoa when they call us back again the palace. Who called us? Roland Echo. Said the Oba is calling us. Roland Echo said they want us in the palace. We have to return back. We cannot disobey the palace. Getting here, Roland Echo conspired with the Friday. They say we should return all those things back. We arrested and detained. I led the team to this place for the homage. When we took it back, there's nothing we can do. But all effort reached to see our Royal Highness all faith, God, Roland blocked the highway. There's nothing we can do. Then we resort to prayer. And today, God has answered our prayer. So that is why we are here now. That now the opportunity, if that if we are to be the time of the time pass, we can't get to this place. They won't allow us to enter here. So we thank God now that uh, God heard our prayer. Today, we have come to tell the, uh, uh, our Royal Highness all our, grievances. Um, uh, our Royal Majesty, I'm sorry, to be come to our aid, to relieve us. Yes. My name is Joseph Egwavon. Yes. Uh, to say the fact, all you have been saying is the truth, and nothing but the truth. But addition to that, what he has been doing on anything coming to Odinwere uh, of Igobazowa he will hijack it he will hijack it even the bring paper for Odinwere to signature and uh, for signature he will hijack it and sign it so that it's Odinwere he wrote the paper to Mecheli all the company in Ovia that is Odinwere anything going to Odinwere should not be sent to Odinwere the person doing us that be doing they us he divide the government one to two They are using a using power to hold a meeting in his house not to obey Odewere of the community so all this if we look at it there's, there's something could have happened wrong since all these days but we, we, knowledge ourselves because of our our loyalty our, our, our loyalty, so loyalty uh, the, the, the, the, the youth the women uh, the, the elder will have patience tó. fìríkì àwọn ọmọ sílẹ̀ ẹ̀ǹdì gbẹ̀ǹdì abẹ́mí gomita láti mẹ́rin fìríkì fún ọ̀kan sáà dé yúzà yẹn. Eh,